والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم Thank you. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشل الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba الله ọba Allah ọba tí sí àwọn ẹ̀dá ẹ̀ láti lè bá mú wọn kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ọba yìí òun ọlọ́ba tó dá ẹnì kọ̀ọ̀kan wá ìgbà tí ọlọ́run bá dá wa tán ọlọ́run bá aláwọ̀ wá sí wa ní mùsùlùmí òdodo ọlọ́run ọba tí ó sì wá ní muslims ọba náà lọ́ba tí adúpẹ́ fún àpadà sí ibú tí báyàn lẹ́yìn fi kúrò nínú ẹ̀sìn Islam kọ́lọ́mọjọ ọbẹ̀ nìkan kan wa ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa èyí tó dáadì nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Quran ojú ọ̀nà tó dáa tí èèyàn máa ń tẹ̀lé òun náà ni sunna anabiwa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo tó bá ti gbé kalẹ̀ fún wa lẹ́sìn tàbíre àkọọ́lẹ̀ rẹ̀ ẹ̀rí ẹ̀ nínú Al-Qur'an táàrí wọn èpè lẹ́sìn bíbíà ni wọ́n máa ń pè àdádálẹ̀ innovation gbogbo tá a bá ti pè lẹ́sìn tá a wọnú àdíyèsí wọn èpè lẹ́sìn innovation àdádálẹ̀ ni wọ́n máa ń pè kọ́lọ̀mọ́jà bá wọn ṣe é súnà nẹ́bí náà lọ dáájú òun náà ni ojú ọ̀nà tí ọlọ́run bá aláàfẹ́ ká máa tọ̀ nítorí pé ànẹ́bí lọ́lọ́run bá rán sí wa Al-Qur'an àtàdís méjèèjì láàfin yẹjú ọ̀rọ̀ ẹ̀sìn wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́já wa kúrò lẹ́yìn ànẹ́bí wa Muhammad ẹ̀yọ́ mayami lọ́kùnrin àti lóbìnrin àtàwátá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ máa bẹ́ni kọ̀ọ̀kan wa mo dún kí wa lẹ́ẹ̀kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ìtí ní kí n fi sọ̀rọ̀ lémi òun náà ni àhàmíyàtò dáwà tí إلا الله أهمية الدعوة إلى الله importance of da'wah ìmọ̀ tèyẹ̀sọ́jọ́ ọ̀nà ọlọ́run báwo ló ṣe pàtàkì sí ìmọ̀ pé àwọn èèyàn sí ọ̀dọ̀ ọlọ́run báwo ló ṣe pàtàkì sí nínú ìṣẹ̀mí wa. àdáwọ̀tò lọ́lá ìmá pé àwọn èèyàn lọ́sọ́dọ̀ ọlọ́run kéèyàn máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn kéèyàn máa mú àwọn èèyàn lọ síbi tí wọ́n ti gbàgbọ́ yé nípa ẹ̀sìn ọlọ́run ìyàtọ̀ lọ́gbọ́ àdùnkúrí fìdí nílá azza òun náà ni ká bá lọ́lẹ̀ bá àwọn èèyàn tí wọ́n mọ̀ kán lè bá mọ̀ ká máa ṣàlàyé fún wọn nípa ọlọ́run ká máa ṣàlàyé fún wọn nípa ẹ̀sìn ọlọ́run ká máa ṣàlàyé fún wọn nípa àwọn ojúṣe wọn tó yẹ kí wọ́n ṣe lórí ilẹ̀ ọlọ́run ká máa mú wọn kúrò nínú àwọn ẹ̀sìn tó kù láyé ká máa darí wọn lọ sínú ẹ̀sìn Islam nìkan òun ni wọ́n ń pè ní àdáwọ́tú ìlọ̀lọ̀ nígbà tó jẹ́ pé ẹni tá a gbọ́dọ̀ sùn ẹnìkan náà ni òun náà lọ́lọ́run kí ló dé tá a fi gbọ́dọ̀ sí ọlọ́run nìkan nítorí pé òun nìkan náà ló dá wa nígbà tó lọ́n dá wa la yushārikuhu ahadun fī khalqihi. ọ̀sẹ́nì kankan nínú ẹ̀dẹ́ ọlọ́run tó kún ọlọ́run lọ́wọ́ ńgbà náà tọ́wọ́ kún ọlọ́run lọ́wọ́ tí wọ́n wa náà lọ́dá gbogbo wa ó náà ní Allah ṣọwárí ọba tó dá wa yìí òun nìkan náà lágbọ́dọ̀ máa wá ka nítorí pé òun nìkan lọ́dá wa a'udhu rajim ọlọ́run bá ní yá ọlọ́ni mo pé ẹ̀yẹ ọmọ èèyàn ọgbọ́dọ̀ rẹ̀ pọ́kùnmù lẹ́gẹ̀ ẹ̀kọ́ lẹ́kùnkùn ọlọ́ni ẹ máa ń sin ọba tó dá yín tí ń tọ́jú yín àyọ́mọ̀yá mi tọ́lọ́dá wa jàmá tani ń tọ́jú wa jàmá tani ń fún wa lómi látòkè sánmà tani ń fún wa látẹ́gùn tani ń fún wa lóòrùn ẹ̀yọ́mọ̀yá mi tani ń mú àwọn tá tani ń mú jáde látinú ilẹ̀ ta ló fomi sínú ilẹ̀ fún wa tá ń fà jáde ta ló dá mi ta ló dá wọ ta ló dá gbogbo ohun tí ń bẹ ta ló dá ọlọ́run kò sí kò sí ní e-, tí ń bẹ pátá creation ni ìtọ́lọ̀ ń dá ni ẹnìkan náà ni creator tani kí ó sọ wa Allah tani ó yẹ ká bá wá sí ẹni bá ti ń ṣe kíní kan lórí ilé ọlọ́run ìtọ́lọ̀ ń dá ní ń sìn nítorí a ti fìdí ẹ̀ múlẹ̀ pé lẹ́yìn ọlọ́run ìtọ́lọ̀ ń dá lókù àwọn tí wọ́n ń sin jí kí ni wọ́n ń sìn ẹ̀dá ọlọ́run àwọn tí wọ́n ń sin rìn kí ni wọ́n ń sìn ẹ̀dá ọlọ́run àwọn tí wọ́n ń ṣe òṣàwọ́ ni wọ́n ń ṣe lù yìí kí ló sá àwọn tí wọ́n ń bọ̀ tàlọ́dàgẹ́ ma jẹ̀má tàlọ́dàgẹ́ ma agẹ́mọ́ lóye ká máa sìn àbọ́lọ́ tọ́dàgẹ́ ma tàlọ́dàgbó sọ́sàgbó lóye ká máa sìn àbọ́lá bọ́pọ̀ lọ́wọ́ ọba dàrú èsì tó yẹ ká sọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ní dàrú o ọlọ́wọ́ bá ní ọwọ́ máa kọlákọ̀tò lè jìnnà wà lè ń sá ilẹ̀ àlè yá àbùtò ní ọlọ́wọ́ bá ní ìwọ̀n ọ̀dá gbogbo yí àtàlìjànú àtẹ̀yà àbíkẹ́ máa ṣe ilẹ̀ àlè yá àbùtò ní àbíkẹ́ máa ṣe èmi ọlọ́run nìkan ní kẹ́ máa ṣe àbẹ́wò tó bẹ́ẹ̀ nìkan kan wa táàfin máa lọ bí agẹ́má táàmù ọlọ́lẹ̀ bá ṣàgbó ó ṣe yọ ọlọ́mọdé á máa láyéláyé táfi lọ ní bọ́lọ́run tẹ́lá wa sí ọ̀rọ̀ ti yé báyìí àwọn la fẹ́ bá sọ̀rọ̀ lénìí bóòlá ṣe fa àwọn tí wọ́n ń bẹ níbi Ṣàngó bóòlá ṣe fa àwọn sí ọ̀dọ̀ Ọlọ́run torí pé ibi wọ́n wà yẹn wájú ṣètọ́ wọn wà ṣètọ́ ni wọ́n ń bọ ṣètọ́ ni wọ́n ń sìn Ọlọ́run ṣe nínú sọ́dún yá sí ó ní alamahadi ilaykum ya bani Adam ọlọ́wọ́ alẹ́ ti sàdéwọ̀ ìyọ́mà náà adama aláta abúrú ṣaitan ipò ẹ̀ní sí èṣù ìnáwó lọ́kùn àdúgbò mú bí ọ̀tá yín lè ṣù ẹ má sí ọ̀tá yín kọ̀fẹ́kẹ́ wà lìjẹ́nà wà ní ibùdó ní èmi ní kẹ́ máa sì àgbà sọ̀rọ̀ tó rú mùsàkì ọlọ́wọ́ bá kẹ́ máa sì èmi ọlọ́run òun náà ni ojú ọ̀nà tó tọ́ àwọn tí wọ́n lọ chọ́ọ̀tì tó wọ́n lọ lè pé ànábì Ìsá jésù olúwa wọn jésù lọ́dá wọn tọ́lọ́dá wọn jàmá kìrẹ́tọ̀ ní jesus ní àbí kìrẹ́ṣọ̀ tí kìrẹ́ṣọ̀ lọ́rẹ̀ ká mọ̀ sí àbí kìrẹ́tọ̀ ọ̀rọ̀ kílẹ̀ àbí òkílẹ̀ àjàmá ọlọ́run wá ní gbogbo àwọn tí wọ́n ń bọ̀ ní sá àtàwọn tí wọ́n ń gbé jésù lọ́lọ́run tí wọ́n ń fi jésù ṣe kẹta ọlọ́run mẹ́ta lọ́kan ọlọ́run sọ̀rọ̀ nínú Al-Qur'an Karim ọlọ́run ní innal ladhina kafaru min ahli al-kitab ọlọ́run bá ní ẹ̀rí àwọn kẹfẹ̀rí náà wọ́n tá fún tíra síwájú tọ́láwọn tẹ̀lé ànábì Isa tọ́láwọn tẹ̀lé ànábì Musa wal mushrikin àtàwọn abọ́gibọ̀pẹ̀ fi nari jahannam ọlọ́run bá ní tẹ́bá ti jáde láyé inú na jahannama ni wọ́n bọ̀ ọ́ khalidina fiha wọn ò ní jáde ń bẹ̀ mọ́ ti wọ̀ onígunnu alájọmọ́ ẹni tí ń sin oṣù ẹni tí ń sẹ̀sẹ̀ ní yàtọ̀ sí Islam ọlọ́run bá ní lọ́jọ́ ànámà ni wọ́n ń bọ̀ họ́ọ̀lì dínà fi hàn àwọn òní jáde ń bẹ̀rẹ̀ àwọn bẹ̀rẹ̀ ọ̀run bá fún gbogbo àwọn tí Islam ò tí yé kọ́lọ́mọ́sàgbé yé àwọn náà ọlọ́run tó fi yé àwọn akọ́lọ́mọ́sàgbé yé àwọn náà torí yáàdì lọ́wọ́ lè lórí yìí ẹni tó bá wu ọlọ́run ọba lọ́wọ́ máa fi mọ̀ náà kí ó ṣe pé àwọn gbọ́n àbáwọn máa ṣe àṣẹ ìsínbẹ̀ nígbà tó lọ́wọ́ ń kọ kádàrá ìgbà tó lọ́wọ́ ń kọ kádàrá ìgbà náà lọ́kọ̀ àwọn apá máa jẹ́ mùsùlùmí àti ìdílé ayé ń gbà yẹn ọlọ́wọ́ ètí ìdásámà àtìlẹ̀ tọ́lọ̀ ti kọ́ sínú àkọọ́lẹ̀ pé àwọn ọmọ jẹ́ kí ni àmọ́ jẹ́ mùsùlùmí gbogbo àwọn tí wọ́n pe jésù lọ́lọ́run ọlọ́mọ́sàbà fọ̀nàmà wọn náà Islam." ẹ̀rọ màá yára mi àwọn tá a bá pè sí láti Islam àwọn àlàwọn tí wọ́n ń bọ̀ rìṣà tí wọ́n ń sin tọ́lọ̀ ń dá náà àwọn ẹni kejì tá a bá pè sí láti Islam àwọn àlàwọn tí wọ́n lọ church àwọn kírísítẹ́nì a máa pè wọ́n sí láti Islam ọ̀rọ̀ wọn lábáwájú lè ní àwọn ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tá a máa pè sí láti Islam àwọn àwọn àwọn abọ̀rìṣà àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tí wọ́n lọ church wọ́n di mélòó wọ́n di méjì àwọn agbáwá jẹ́ mùsùlùmí tó jẹ́ pé wọn ò dúró níyìí wọn ò sì dúró lọ́hùn-ún wọ́n ń ṣe Islam oyé. Okay? wọ́n tún wá ń lọ bí ọdún ṣẹ̀ṣẹ̀ yóò wá jímọ̀ yóò sì wá yídì yóò pẹ̀rẹ̀ léwá yóò tó bá wọn sọdún agẹmọ àwọn ìyẹn náà àwọn dọ́kọ̀ ní mùnáfìkì kí ni mo pè é àmàrí wọn ní sọ́ọ̀sì àmàrí wọn ní mọ́sálásí àmàrí wọn ní ilédì ilédì àmàrí wọn ní jímọ̀ àwọn ni àlùmùnáfìkùn àwọn náà á máa pè wọ́n sójú ọ̀nà káwọn náà kan kúrò nínú mọ̀nà àti kíni àti fèkì ojú kan lèyẹ máa dúró àwọn ẹlẹ́ẹ̀kẹrin máa pè òun náà ni àwọn mùsùlùmí tó ń wọ́n wá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ń kírun ń gbàwẹ̀ àmọ́ a máa pè àwọn náà sójú ọ̀nà wípé ọ̀sẹ̀ bọ́ lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ ni ìyàbá bọ́ lọ́wọ́ ẹ̀ ọ̀wọ̀ náà kó tó wà lìjẹ́ náà a máa pè àwọn oníṣìnà ibi ká máa ṣe sinimá a máa pè àwọn tí wọ́n ń gbowó èlé tí wọ́n jẹ́ mùsùlùmí òdodo kí wọ́n gba owó èlé má ashabul kabairi minal mu'minin àwọn tí wọ́n ṣe bọ́ àmọ́ wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí wọ́n ṣe kí ó dẹ̀ mẹ́lò tá a máa pè báyìí jama ẹlẹ́bọ kìrìsìtẹ́nì mùsùlùmí ẹlẹ́bọ tí ń yọjú mọ́ṣáláṣí tuntun lọ ọ̀dọ̀ àwọn kèfèrí àtàwọn mùmínì òdodo tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ ńlá abẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo apáta kọ́lọ́mọ́sà fẹsẹ̀ wa lé dáwà ká máa pèèyàn sójú ọ̀nà ọlọ́run ọba ó ọlọ́run bá yin wa máa kọ́ lákínà sẹ́mà àwọn àrùdọ̀ wà máa bẹ́yìn náà máa la ìbí ọlọ́run bá ní àwọn ọlọ́run bá àwọn aládá sọ́mà àtìlẹ̀ àti tí ń bẹ láàrin sọ́mà àtìlẹ̀ ọlọ́run bá ní àwọn adá fún eré ẹ̀gbọ́jàmá ọlọ́run ní sọ́mà yẹn òun ọ̀dá fẹ́rẹ́ ilẹ̀ náà òun ọ̀dá fẹ́rẹ́ àwọn Surah Al-Anbiya, Quran 21, Ayah 16. Kí ló mọ̀ pé? Surah Al-Anbiya, ah, Quran 21, verse 16. Ìbẹ̀rẹ̀ láwọn ti ní òun ọ̀dá ọ fẹ́rẹ́, òun ò ṣeré débi pé òun dá wa, àwọn náà àgbọ́dọ̀ ṣe kí ni? Àgbọ́dọ̀ ṣeré. Kí láà ṣe jọba? Kí láà máa ṣe? Wa ma khalaqatul jinna wal insa ilẹ̀ alẹ́ àkùdùn ọlọ́run bá ní ẹ̀sìn lẹ́ẹ̀ma sí kí ni ilẹ̀ ma ṣe lédìdì ọlọ́run bàbá ti jí báyìí alọ́lẹ̀ kírun bàbá kírun tán asàdúà bàbá sàdúà tán àwọn àtàjẹ lọ básùkò ní bá tó àtúnṣe kí ni àtúnkírun irun irun irun gan làwọn ti láyé ìdíkù ọgbọ́dọ̀ bí irun lọ́wọ́ nígbà abẹ́rẹ́ tó wá dé aago méjìlá àtọ̀gbọ̀nsẹ́jú lẹ́ẹ̀kan wọ́n wá pè ní wọ́n ní kí n máa bọ̀ wá pé wà sí kàmí mọ́ wá gbọ́ tí agbóǹkòrò wípé àṣìṣe ti tó Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ọ̀dọ̀ gbọ́rọ̀ tó ní bọ́ ti gbọ́ Allahu akbar Allahu akbar tí wọ́n bá ti pèrún gbogbo tó o bá ń ṣe lọ́wọ́ ọkọ̀ àti ìlì tó bá gbẹ́sì rẹ o àmọ́tẹ́sì ọ̀bá yé ó fún wa lẹ́sìkìs wọ́n ń jagun lọ́wọ́ wọ́n ń jagun ẹ̀sìn lọ́wọ́ fàyídà kún tẹ́fẹ́ mi fún akọ́mu tàlámù mọ̀ṣọ́lá ọlọ́run ní ọyá ẹ̀kúnrin wọ́n sì ń jagun lọ́wọ́ ogun tó ń jà yóò gbógun ní jàmá ogun ẹ̀sìn tani wọ́n jagun mú ọlọ́run tàló ní kí wọ́n dẹ́gun dúró nítorí kí ni nítorí ọ̀run tí ó wà sí láma wá ṣe lásìkò náà tó láma wá ń fìdí mọ́lẹ̀ pé ẹ̀ẹ́dá ṣetán ọmọ ṣetán àmọ́ ṣe kí ni àmọ́ kí ọlọ́run ní ṣíwá ní mùsùlùmí bẹ́ẹ̀ abúlábùn masoud ó bí àníbi ó ní iṣẹ́ ìlọ́lọ́run nífẹ̀ẹ́ sí jùlọ nínú iṣẹ́ tẹ̀yìn máa ń ṣe lé ayé nínú iṣẹ́ ìjọsìn tọ́lọ̀ torí ẹ̀dá wa ẹgbọ́n tí anábì sọ anábì ní as-salā ʿalā waqtihā ʿalā waqtihā anábì ní kéèyàn máa kírun tásìkò tó bá ti wọlé gbàrà náà wákàtí torí lẹ́tọ̀ lásìkò alẹ́lẹ́ka lọ́lẹ́ka padà wà lágùn ún ẹni bá ní wà sí fọwọ́ wà olúwa àmọ́rún lásìkò kátó wá pé ọ̀n tajà ọ̀n rajà kátó wá pé òun kó ma ọmọ wọn parí ìjà èsì mítí ni ẹbí kátó wá pé ọ̀n bẹ ní ibi òdi ń ṣe ọwọ́ wò bọ̀ àbọ̀ òun wo drama àbọ̀ òun wo music èyí bá dàgbà tá ń ṣe wọ́n ní ká dá dúró tí ìbáradà ìrún bá ti ṣe kí ni tó bá ti wọlé kátó wá pé àwọn nǹkan míì tí ṣe é ìbáàdà wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin ọlọ́wọ́ bá ní ẹmà sẹ̀mí ẹmà kírun títí dẹ́ ìfèdí màláìkà kú ìjọ tó màláìkà kú bá ti yọjú ìgbà náà ní irun dópin kọlọmọsọ wa ní akírun fẹ̀rún lọ́wọ́ àwọn ilé tó dá wa ẹ̀rọ màyá mi yóò dá ká máa pèsè sójú ọ̀nà ọlọ́wọ́ bá wa nítorí pé kẹfìrà ti àṣùbọ̀hátù wọ ṣàwà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ilé ayé tí wọ́n wá kò jíwó dúó tọ́lọ́wọ́n bá máa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti dàrú àwọn èèyàn wọn ọ̀nà ti ń ta torí ẹ̀dá wọn àwọn èèyàn ti sùn wọ́n ti ń falala wọ́n ti ń wọ́tọ́ àwa láwa wọn pé ẹdìdè ẹdìdè àsìkò ogún àsìkò ikú ti tó ẹlòmí òkú lónìí èmi ní òkú kò ní dọ́là kọ́lọ́mọdé ó ti yà fẹ́ nìkan kan wáyé ẹlòmí dọ́kàn náà ló kù fún bẹ́lẹ̀ bá ti sún lónìí títẹ̀ ti parí àárọ̀ lá ní òkú ẹlòmí yọ méjì ló kù ẹlòmí ọ̀sẹ̀ kan ẹlòmí ti gbà ramadan rẹ̀ tán ẹlòmí ti kírun ó ti kírun lórí rẹ̀ tán kò sí mi fún mọ́wájú ọkọ̀ rò pé òun ó sọdún tí ń bọ̀ ni ọdún ọdún ti tán ìgbàtà àwọn ìgbàtà jáde láyé yìí ẹnìkọ̀ọ̀kan wa a wà ló lè máa tara bọ ẹ̀sìn ọlọ́run a sì máa pe àwọn èèyàn sínú ẹ̀sìn ọlọ́run àwọn èèyàn kú lọ́mọdún mẹ́wàá ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún fifteen years old ó ti kú ẹlòmíì twenty years ó ti kú ẹlòmíì twenty one ẹlòmíì twenty five ìgbà wo ni wọ́n mọ̀ tí wọ́n kọ fún ọ tọ́wá ní ìwò tí ìráyè fẹ́ sìn ìwọ́n fẹ́ kọ́kọ́ jẹ ayé ńlá kó tó ṣe lọ́run nítorí ọmọ tó fẹ́ kú ọlọ́mọ tó tẹ́mi wọ́n gùn lórí dáadáa ọmọ ìpèrè sójú ọ̀nà ọlọ́wọ́ báyìí àdáwọ̀tò ìlàlá min ahsan al-a'mali wa afdal al-a'mali wal ibada nínú àwọn iṣẹ́ tó lágbára tó sì ní ládàá lọ́dọ̀ ọlọ́run ni èmi ọlọ́ni wa mọ́nà àfẹ́nu káwílà mímọ̀ dá ilẹ̀ lọ́wọ́ àmìlà sọ́ọ̀lẹ̀ ha wọ́kọ́lá iná ní mìíràn mùsùlùmí ọlọ́wọ́ bá ní kò sẹ́ni tí ó dá tó ẹni tí ń pè yẹn sójú ọ̀nà ọlọ́run gbogbo ẹni tí bá ń pè yẹn sójú ọ̀nà ọlọ́run òun ló lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run ọlọ́lá ju ọba ìlú lọ ju pírẹsidẹ́ǹtì ìlú ẹni tí ń pè àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ju kábíyèsí medic doctor lọ ọlọ́lá ju engineer lọ ọlọ́lá ju millionaire lọ ọlọ́lá wa man ahsanu qawlan mimman da'a ila Allah ọlọ́lá kò sẹ́ni tó dáa tó ẹni tí ń pè pè sójú ọ̀nà ọlọ́run wa amila salihan òun náà sì ń ṣiṣẹ́ rẹ̀ wọ́kọ́lá iná ni iná ni mùsùlùmí ìsì jẹ́ yé àwọn èèyàn pé mùsùlùmí làwa mùsùlùmí làwa mùsùlùmí ni mí ìsì islam proud kìí ti dí pẹ̀lú islam àkọ́kọ́ ẹni tí kọ́kọ́ máa ń pè pèsè jù ọ̀nà Allah Allahu nafsuhu ọlọ́wọ́ bá Allah gẹ́gẹ́ òun là kọ́kọ́ ẹni tí máa ń pè pè ọlọ́wọ́ sọ náà lùkùnrin àánì kiri ọlọ́wọ́ bá ní wallahu yad'u ila daris salam ọlọ́wọ́ bá ní ọba ayé Allah òun ní máa ń pe àwọn èèyàn sí ilé àlàáfíà ìbọn ilé àlàáfíà jama àlùjànnà ويهدي من يشاء إلى صراط مستقيم ọba èyí ní sì máa ń fa àwọn èèyàn mọ̀nà lọ́sọ́jú ọ̀nà tọ́tọ́ ṣéètò múlòs Quran ten verse twenty five ọlọ́run bá aláàtọ́ sọ pé òun wa anábìá Muhammad sallallahu alayhi wa sallam anábìá náà. وداعية إلى الله رغبا يا أيها النبي أراني يا محمد إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا أولا وبرا قوم جري أويا قوس ما دوانو قوم فواني رودو نكو ووالي جنة تبا شري ونذيرا إلى النبي قوم كلفوا إذا انتيو باس إسلام يا لو وداعيا إلى الله wọ̀dá ìyáni ìlànlá ìrànlẹ́bì àṣíọ́ ní ẹni tí ó máa pèpè sódọ̀nà ọlọ́run bí i ní ní ìpẹ̀lú ìyọ̀dá ọlọ́run wọ́n sì rájẹ mú nírọ́ àṣíọ́ ní ọ̀tọ̀pà àṣíọ́ ní ìmọ́lẹ̀ fáwọn èèyàn sọ́kùnrin àgbà kran 33 verse 45 46 ìgbẹ̀lẹ́ ọlọ́run bá aláàfin sọ bẹ́ẹ̀ ànábì náà olùpèpè sódọ̀nà ọlọ́run náà gbogbo ala bá a náà bè dá àwa ọlọ́run ní káwa náà sábà dákẹ́ gbogbo àwọn tí ọmọ náà káàmà lọlẹ̀ bá wọn káàmà pè wọn sójú ọ̀nà ọlọ́run ọlọ́run bá wa ta'ala ó onye wọ́n takun minkum ummah ọlọ́run ní jama'a jama'a jama'a kan báwọn jàmá rẹ bá dìde àwọn àfẹ́sì tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́run ní kí wọ́n dìde lọ́kùnrin wọn lóbìnrin wa yad'una ila al-khair kí wọ́n máa pèpè lọ síbi dáadáa wa ya'muruna bil ma'ruf kí wọ́n máa pàṣẹ dáadáa fáwọn èèyàn ìpè máa ṣe dáadáa wa yanhauna 'anil munkar tí wọ́n ń pa àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọlọ́run ọba ní àwọn ni wọ́n jèrè sọ́tà alimọ̀ra van three verse one oh four ìbẹ̀rẹ̀ lọ́run sọ pé ó mọ̀lẹ́ mo fòlè hù gbogbo àwọn tí wọ́n ń pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba ọlọ́run ọba ní wọ́n là wọ́n là kúrò níbi ìbínú ọlọ́run wọ́n jèrè láyé àti lọ́run kọ́lọ́ mọ́sá ìfàwa náà sí ara wọn ẹ̀rọ mọ̀ yára mi àgbọ̀dọ̀ dákẹ́ lẹ́nìí ẹ̀rí pé ọ̀nà méjì ni wọ́n máa ń pe àwọn èèyàn sí báwọn ṣèjòkó nínú ọ́ọ̀lù yìí sí táà sàlàyé nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa à ń pè wá lọ sójú ọ̀nà ọlọ́run tó bá kúrò láti gbọ́ pé wọ́n ní àwọn ní fújì àwọn ní tọ̀ àwọn náà tó ń bọ̀ àwọn náà ń bọ̀ wá kọrin ẹ̀dùn láwọn èèyàn wọ́n lọ bẹ̀ wọ́n nílọ wọ́n lọ ṣe rí ṣètọ́nù òun náà máa pe àwọn àjọ tiẹ̀ náà ọlọ́run bá a láà ọwọ́ sọ fún wa pé ká má fi àwọn èèyàn lẹ̀ o ṣe ní tábà fún àwọn èèyàn lẹ̀ tá a bá pè wọ́n sójú ọ̀nà ọlọ́run tí wàhálà bá dé àdọ̀ràn ni fámílì ẹ̀ ti mutí tẹ́lẹ́kẹ́ nígbà tó bá padà ní kánsà yọkọ̀ àbí oníkọ̀ yọkọ̀ ẹgbẹ́ rẹ̀ níjàlè níbi ìyàwó tó dákẹ́ ìjọ tó bá di pé ọwọ́ bá yọkọ̀ àbí oníkọ̀ yọkọ̀ ó lè wú àwọn tó ń ṣe bọ́ tàbá dákẹ́ ìjọ wàhálà bá dé bá wọn yọkọ̀ àbí oníkọ̀ yọkọ̀ wa anábìnrin ẹ má dákẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ti mọ̀nà anábìnrin àpèjúwe àwọn tó mọ̀nà àtàwọn tí ó mọ̀nà òun náà ni àpèjúwe àwọn ìjọ méjì tí wọ́n fẹ́ wọ ọkọ̀ ojú omi wọ́n fẹ́ wọ ọkọ̀ ojú omi wọ́n wá pẹ́ra wọn sí méjì wọ́n pẹ́ra wọn sí méjì àwọn kan wà lókè àwọn kan wà ọkọ̀ ojú omi yẹ onípele kan ni àwọn kan wà ń sàlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní wàkánà lẹ́bí náà fi àṣàlẹ̀ ha àwọn tó wà ń sàlẹ̀ ìsàs takọ̀ ò mìnàlùmá tábà fẹ́ mú mi mọ́rù àlà mọ́rùn fàùkọ̀hù wọ́n wá gùn òkè lọ wọ́n lè bá àwọn tó lókè ipé kí wọ́n gbomi fáwọn àwọn èèyàn máa gbomi fún wọn wọ́n gbé omi yẹn wọ́n gbé lọ sísàlẹ̀ wọ́n máa lọ bí mú àwọn tó bẹ́ẹ̀ sàlẹ̀ nígbà bí iná ṣe bí iná kọ́dùkọ̀ wọ́n lọ́mú ló fi mọ́ bọ́ kọ́nà kí ló dé táwọn náà tá à ń lu ọkọ̀ ojú omi tiwa náà lábẹ́ tá a bá ti lu lábẹ́ a máa gbomi nísàlẹ̀ a ní ní bùkátà sí pé àtúnṣe kí ni àtúnlòkè lọ lè gba lọ́wọ́ àwọn tó wà lókè tó bá ti lu ọkọ̀ ojú omi sàlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ jẹ́mẹ́ omi àwọn wọlé nì ọkọ̀ dànù sínú omi alẹ́mi ní gbogbo àwọn tí wọ́n bẹ lókè yẹn ọ̀yìn tànàkùrù tí wọ́n fi wọ́lẹ̀ wọ́n máa aráàdú hálàkù jẹ̀míà tí wọ́n fi wọ́lẹ̀ tí wọ́n fi dá ọkọ̀ ojú omi lù lábẹ́ omi ọ̀wọ́lé tó bí bá ti wọlé àtàwọn tó wà ń sàlẹ̀ àtàwọn tó wà lókè kí ló jẹ̀lẹ̀ sí gbogbo wa gbogbo wọn tẹ̀rì àlẹ́bìnrin wọ́n yí àmọ́ tó bá dí wọn lọ́wọ́ tí wọ́n jí wọ́n lu ọkọ̀ ojú omi yẹn lábẹ́lẹ̀ tí wọ́n pàtó lé wọn ẹ má lu ó ẹ má lu ó ẹ gbọ́dọ̀ lu kọjá ó wọ́n dí wọn lọ́wọ́ wọ́n gbèsè lọ́wọ́ wọn wọ́n gbà á mọ̀ lọ́wọ́ wọn àbókúta nájà ó wọn nájà ó jẹ mí àlẹ́bí ni àwọn tó wà lókè ọ̀la kúrò nínú omi bẹ́ẹ̀ ni àwọn tó wà ń sàlẹ̀ náà àwọn náà ó ṣe kí ni àwọn náà ọ̀la owó la nábì pa nígbà Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa ní pé tabára wọn kan tí wọ́n ń ṣe lọ́hùn lérí ilẹ̀ tí wọ́n ò ṣe lọ́hùn tàbá dákẹ́ tí wàhálà bá dé àtàwọn àtàwọn gbogbo alájọ máa ṣe kí ni ìlàjọ máa jìyà torí pé ọlọ́wọ́ bá ò ní sọ wàhálà kalẹ̀ sílé ayé àtúkọ́jẹ́ pé a ti ṣẹ̀rẹ̀ ẹwọ̀rọ̀ olúwa bó ṣe ní lọ́wọ́lọ́wọ́ báyìí jama ìdí kankan tó fà á o ẹ̀ṣẹ̀ ni o ara tó tó fà ní pé ọ̀pọ̀lọpọ̀ wa àwọn máa ń báàkì àwọn ẹlẹ́ṣẹ̀ ààrẹ sọ fún wọn pé wọ́n ń ṣe ọlọ́run nígbà tí àwọn adé àtàwọn tó ṣẹ̀ àtàwọn tí ó ṣẹ̀ gbogbo àdájọ́ ṣe kí ni lájọ́ fi rí fara ló ṣe jẹ́ pé bá a bá ń fi àwọn èèyàn ìpẹ́kẹ́ mọ́ṣẹ́ lọ́mọ́ àwọn náà fúnra wa alápadà wá jàǹfààní rẹ̀ ẹ̀yọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wa òbí rò dá wa ẹni tí ń pèsè sódà náà ọlọ́wọ́ ọba lágbájá máa kírun máa ṣe bọ́ máa máa ṣe lọ́hùn máa jalè máa máa ṣe sùnà máa máa ta mo bá ń tẹ́jẹ́ gbogbo ẹni tí máa ń pèsè sódà ọlọ́run wọ́n ní yọ́ gbàládá anábìnrin máa ń da ìlàmù dá ẹni bá ń pèpè sójú ọ̀nà ọlọ́run fáwọn ẹlẹ́mù omi ẹ̀rọ ajírí méjìlẹ̀ òjò rí màá ní tabaàhù anábìnrin dèdè ládá tá fún ẹni tá pè sójú ọ̀nà ọlọ́run ẹni tó ní kọ́ bá tó rùn ìwọ́n ló ṣe wá sí fún ló píìsì fún ló fi ń kírun gbogbo òrùn tí máa ń kí dèdè ládá tá fún àáfún wọ́n tó pè é nítorí kọ́ máa kírun torí kírun ló ti jẹ́ pé iṣẹ́ dáwà ká máa pèpè sójọ́nà ọlọ́run ọba ládàá rẹ̀ ń ni ládàá rẹ̀ pọ̀ gan-an ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdébìnrin àdáàlọ́ alàlọ́fà yìí kan fáìlì àdébìnrin ẹni tí ọtọ́ka àyẹ̀ síbi dáadáa ipe ṣe dáadáa ó dà ṣe onítọ̀hún sì ṣe dédé ládàá ká fún ẹni tí wọ́n pè yẹn tó bá ṣe ilá fún ẹni tí ọtọ́ka rẹ̀ síbi dáadáa ọmọ ya wọ́n ní ìdí one million ní mọ́ṣáláṣí yẹn gbé kalẹ̀ fún wọn sàrà dà fúnadíjàlì kìámà èèyàn gbà dáadáa ó tó ń sì fa one million yọ ó sì gbé kalẹ̀ fún wọn mọ́ṣáláṣí wọ́n ní akọ̀ one million naira sàrà ládàá one million naira akọ̀ sínú fáìlì olówó yẹn ẹni tó lọ lè bá tó fi sàrà akọ̀ ládàá sàrà one million sínú àkáǹtì tẹ̀ náà ló fi jẹ́ pé iṣẹ́ tó dáa jù láyé òun náà ni kéèyàn máa tètè sójú ọ̀nà ọlọ́run ọba wa àlàwùdà máa wọ̀rẹ̀ sátúlà ń bíyá àwọn àlùfẹ́ẹ̀sì àwọn ọmọ tètè àwọn ni jogún àwọn anábì ọlọ́run àwọn ń àwọn náà máa tètè wọn báyìí máa sọ dá lójú iṣẹ́ ò bá lójú tètè lọ́bẹ̀ anábìrin bá ààyà ìbáàjẹ́ àyà tó yí ọ dáadáa anábì ni ìwọ́n náà lọ lè sọ fẹ́ lómìn ìbá jẹ́ pé àyà kan náà lọ́ba mà àwọn anábì ọlọ́run ọba àwọn olòjíṣẹ́ ọlọ́run àwọn tó wọ́n lórí àwọn òjíṣẹ́ ọlọ́run àlòwùlámà òun náà làwọn àlùfáà ọkùnrin wọn àtòbìnrin wọn àwọn ni wọ́n máa jíṣẹ́ ọlọ́run ọba fáwọn èèyàn ipò tó wọ́n wà yẹn ipò tó ga púpọ̀ ní ọ́fíìsì àwọn ànábì ọlọ́run mọ́nìmọ́ra àdáyé wọ́n máa ń yẹ sífáàtò hù Tọ́lá wọ́n ń pè ní ẹni tí ìmọ̀ ń jíṣẹ́ ọlọ́run, ẹni tí máa ń ṣe dáwà, tí ń pètò sẹ́gbẹ̀nù ọlọ́run ọba, kí láwọn qualities, kí ní àwọn èròyìn táàrí lára rẹ̀, táàbì mọ̀ pé ẹni yìí à ọ̀tọ̀ láti pètè sẹ́gbẹ̀nù ọlọ́run ọba wa. Alákọ̀ọ́kọ́, àyẹ̀kú náà á rí náà bí máa rẹ́ gbogbo ẹni tí ọba péyàn sójú ọ̀nà pé tó pe àwọn èèyàn ìwọ náà gbọdọ kọkọ ọgbọdọ kọkọ máa ọ lójú dáadáa ọmọ mú kí sàlàyé ìrún fáwọn èèyàn nípa sàlàyé fáwọn èèyàn ó sì ní ó sì ẹni tí ọmọ ẹni tí ọlọ́fẹ̀ẹ́ra mọ́tò olóòfẹ́ kọ ní dáìmì kí ní òṣèlè jama níbo ni wọ́n darí sí àwọn méjèèjì níbo ni wọ́n darí sí jama inú gbó inú ná <laughs> ìwọ́n tó wá pé lè kéwú ó nímọ̀ nípa ẹ̀sìn tó fẹ́ pè ní àdébí ní kúlẹ̀ ìṣẹ̀dí lọ́wọ́ àdébí ní èmi àtàwọn tí wọ́n tẹ̀lé ní lóòótọ́ ọmọ pèpè sójú ọ̀nà ọlọ́run yẹn gan ní iṣẹ́ wa àwa ní pèpè àti kọjá pé àwọn máa pèpè lérí ìmọ̀ lérí ìmọ̀ tí ó dá wa lójú nípa ọlọ́run sọ́tò ló ṣe kọ́ńtẹ́ verse one oh eight. kí ló lọ́kọ̀ọ́kọ́ tó jẹ́ ìròyìn ẹni tó fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run kí ló lọ́kọ̀ọ́kọ́ ẹni tí ó ní mímọ̀ wọ́n lọ́wọ́ lọ́lẹ̀ wọlé kéwòn kọ́tẹ́ bẹ̀rẹ̀ e ọmọ ọfọwọ́rawọ́ ọmọ ọrú ikú yìí ọmọ ẹ̀sọ̀ láàrin fídíò àti súnà ọmọ ẹ̀sọ̀ láàrin àdísì tó ìlú àti gbogbo tọ́ba ti bẹ́ẹ̀ sí nínú ọ̀rẹ́ sí ọwọ́ lè olójú lẹ́yìn náà àyẹ̀kú àdáwà wá wà ti ọgbọ́dọ̀ máa pè àwọn èèyàn nítorí ọlọ́run ọgbọ́dọ̀ máa pè èèyàn nítorí pé wọ́n bá bùn ọ́ lówó àbámi tí ẹ bá fẹ́ pé lọ́bí wà sí pé ẹ̀fẹ́ kọ́ wá sí wà sí mi yóò wá sọ fún yín pé níbo làdúgbò yí níbo mú yí yóò sì wá chájì yóò wá chájì yóò ní owó mi one fifty kò tí sọ̀rọ̀ ó sì ti gbowó sẹ́ ya òní ẹlòlórí àwọn ọmọ ẹni kó sàlàyé àwọn ètò fún yí àwọn ètò owó jẹmọ́ ẹ̀dà ẹ̀sìn láìsì sókúlà láìsì kan àti láìsì sókúlà kan àti ẹran ẹran gidi báyìí èyí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí bá gbogbo sójọ́nà ọlọ́run nítorí ayé nítorí owó nítorí ipò nítorí kẹ́lẹ́bà mọ̀ mí nítorí kẹ́lẹ́bà mọ̀ pé mo ní mímọ̀ wọ́n tó ń yóò ṣe wàhálà kọ́dà yóò wọrun mu fún lórí ẹ̀ àmọ́ kò ní gba aládà kankan lọ́dọ̀ ọlọ́ torí pé ìbáadà ni ni wọ́n máa sí ọlọ́run èèyàn èyí ṣe ń torí kẹ́lẹ́bà fún mi lówó ọ̀bí kẹ́lẹ́bà àríkò kan nínú àwọn ipò ayé èyí gbogbo ọmọ kòkò sójọ́ náà lọ́wọ́ sọ ní pé èmi náà mo fẹ́ máa pè àwọn èèyàn kẹ́lẹ́bà mà mí àbí bẹ́ẹ̀ sì kọ́ àwọn mẹ́rin lọ́wọ́ ń bẹ̀ wọ́n láwọn mẹ́ta gbére ni ẹláàlẹ̀ ìwà máa àwọn èèyàn kéré táwọn èèyàn bá pọ̀ ní kẹ́ẹ̀pù wá onítọ̀wọ́ òkòkò sójọ́ náà lọ́wọ́ anábìsọ̀ fún alì oníyà alì oníwà alì oní láàrin àti ọlọ́run tí kàrẹ́ jùlọ wà àdìbà ẹ̀rì. anyị alì máa eji jí sí ọlọ́run ìbá jẹ́ pé ẹnìkan ṣoṣo ìbá jẹ́ pé ẹnìkan ṣoṣo òun náà lọ́lọ́run bá fi mọ̀nà ẹ̀ nípasẹ̀ rẹ̀ khairun laka min umri ni'am ó lóore ju lásìkò ànẹ́bì ní ìgbà tí wọ́n pèèyàn ní bìlọ́míà ànẹ́bì ní kí wọ́n wá kó àwọn àǹkó mi púpọ̀ àbí ẹ̀sùn púpọ̀ yìí kí wọ́n kó wá sílẹ̀ rẹ̀ kọ́ wá kọ́ rẹ̀ pẹ́pẹ́ oró yẹ oró ní kò tó kó tẹ́ nìkan mọ̀nà sójú ọ̀nà ọ̀lọ́ ìtumọ̀ ẹni pé kí wọ́n kó gbogbo dọ́làsì ayé pánsalis euros reals náírà kọ́ wá bì sínú hall kọ́ wá ní lọ́wọ́jọ́ ìwọ́n ló ní ó alẹ́bí ní kò lóore tó kó tó nìkan sínú fún àrùn látara bá dájọ́ lọ́wọ́ fi kalẹ̀ fún ẹni tó gbogbo sójọ́ ọ̀nà ọlọ́run tó bá di jọ sí bí ẹgbẹ́ ẹmọ́bọ̀ ajọ́rẹ̀ ẹgbẹ́ wa ẹwà ẹgbẹ́ wa ẹni bá ti ó sì máa bàjá kí wọn ẹni nígbà rẹ̀ ọba kan yóò ní kí sára wọn a máa ń pèpè sọ́dọ̀ ọlọ́run ni inú ẹ̀sìn ọlọ́run a máa ń pèpè sí tó jẹ́ pé àwọn tó máa ń pèpè síbi ẹgbẹ́ tó wọ́n ń pèpè síbi ìjọba wa ilé tí èèyàn bá ti ṣe mẹ́ńbà mọ́ ilé náà ni wọ́n fàwé ìyá wọ́n bá wọn ìyàwó wọn ní fún wọn ti kúrò lára wọn ẹsẹ̀ ń kẹ́nu ó wọ́n ń pèpè sínú ẹgbẹ́ wọn tó máa dálẹ̀ ni ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo tó máa ti gbọ́ ọlọ́run ọba ní ọlọ́run ọmọ ìyá wa ní kíńkínú tí ó sọ́dọ̀ ọmọ ìyá wa nínú ìsìn ọlọ́run ọba ẹlẹ́kẹ̀ẹ́ta nínú àwọn qualities tá a gbọ́dọ̀ lára ẹni tí ń pèpè sódò náà ọlọ́run ayé ẹ̀kọ́ náà kó ní wọ́n tẹ̀lé fọ́sànà òun tí ń pèpè náà ó jẹ́ pé ó wà wọ́ọ̀lù mùsùlùmí nílé mọ̀ yẹ kùn òun là kọ́kọ́ tí ó kọ́kọ́ máa tẹ̀lé ìtí ń sọ fún wa pé ká máa tẹ̀lé. Ajé àníká máa kírun, àsìkò ló tó ààrin kó kírun. Bọ́dà àníká máa kírun, àsìkò ló tó ààrin mọ́sálásí. Bàbá ní ká máa bẹ̀rù ọlọ́run kọ́ máa ń powó lé agbádà rí pé òun lè gba ìsẹ́sì báńkì. Àbá àníká mọ́ta tó tẹ́ òun náà ọ̀n gbà tẹ́tẹ́ àbá ní kábọ́sẹ̀ ṣùgbọ́n agbọ́dà ní kóhun náà ní olóbìnrin kan sí ìrẹ̀lẹ́lẹ̀ ájí àyíkàlẹ̀ òun ní ká máa borí olóògbò gbogbo ìjọba tó pèsè jọ́nà ọlọ́run tó bá fẹ́ láti orí òun náà ó máa kọ́kọ́ tẹ̀lé ní tó ní káwọn èèyàn ọmọ sí kí ni kí wọ́n máa ṣe aláwọ̀ bá ní yá ayọ̀ lẹ́dínlẹ́ àwọn àmà ẹ̀yẹ́ ló bá tó yíò ní ọ̀pá ẹ̀sẹ̀ fún alóòn kí ló dé tẹ́ máa sọ ọ̀rọ̀ tó jẹ́ pé tó bá di kẹ́ máa wá ṣiṣẹ́ ẹ̀rọ wá ní ṣiṣẹ́ tọ̀ ọ́ kábùrà mọ́kítà ní ẹ̀ńdọ́lá ẹ̀sẹ̀ tó tóbi lọ́dọ̀ ọ̀rọ̀ ni à ń tọ̀kú ló máa dà tẹ́fọ̀ alóòn kẹ́ máa wá máa pèpè tó jọ nà ọlọ́run àmẹ́yìn náà ojú ọ̀nà èṣù lẹ́ lọ. àbá mi ẹ̀bẹ̀rù ọlọ́run ẹgbẹ́ tọ́lọ́run ẹgbẹ́ra lọ́lọ́run àwọn adélé rẹ̀ àrígbé fi àṣòrò ojúkọ́ ó sì ní gbágbára lọ́lọ́run kí ló ń gbára lé àgbó àti kíni ẹmọ́ta ara màálù àti wó ọgbára lé kí tó ní kí ni wọ́n fi ń kọ́ àwọn oògùn eríṣiríṣi wọ́n ló sì ní agbára lọ́lọ́run ló fi jẹ́ pé èèyàn lè jẹ́ olùgbòdò sójọ́nà ọlọ́run pẹ̀lú ẹnu lásán àtẹ́kọ́jẹ́ pé ìwà rẹ yóò máa ṣe lọ́tọ́ ìṣe kí ni níta ìṣọ́ fáwọn èèyàn. ọlọ́run bá wọn ní àtàmọ́dún náà náà sàbẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run bá ní ẹ̀mọ́ pa àwọn èèyàn láṣẹ ká máa ṣe dáadáa wọ́n tàn sáwọn náà fún sọ́kùn ẹ̀yìn òṣè lónìí lẹ́mọ̀ṣẹ́ wá sí báwọn èèyàn wípé ẹmọ́sọ̀ fún fẹ́ máa ẹmọ́sọ̀ rẹ̀ èyí máa tí ó náà sì parí wá sí ilẹ̀ ọ̀rọ̀ èyí ní ọ̀dálẹ̀ alájà aláàjì àwọn tafẹ́ pèèyàn tó jọ̀nà ọlọ́run wọ́n ní kálukú àwọn náà à ń tẹ̀lé ìtànsọ̀ afa imam ustaz amir wọ́n tó wá díjá lè kìyàmà anábì ọmọ ọmọ ọ̀sẹ̀ sẹ́lá anábì lọ́wọ́ fẹ́ fẹ́ wọn tó wá díjá lè kìyàmà wọ́n dé àwọn nǹkan mọ́lẹ̀ wọ́n dé wọ́n mọ́lẹ̀ wọ́n máa jẹ wọ́n yà wọ́n máa pariwo àwọn yóò máa kọjá wọn wọ́n máa a àbẹ́ ẹlẹ́gbẹ́járe ìmọ̀mù lẹ́gbẹ́járe ṣéwù lẹ́gbẹ́járe àmírù ní a ìṣàkóso lẹ́yìn kí ló ṣe tọ́rọ ní ti padà wá jẹ́ sínú lọ wọ́n ní yóò máa wá sọ pé a kúntù a èmi máa ń pàṣẹ pé kẹ́ ẹ ṣe ìgbà tí a wà láyé tí ẹni tó bá ti sọ fún yín báyìí ṣe é lọ èmi ṣe é wọ́n àmì hákù èmi á máa sọ fún yín wípé ẹ má ṣe léyìn máa eléyìí ọ̀dà ẹ má ṣe léyìn máa eléyìí ọ̀dà wá àti ìhìn tí a bá ti kó wá sí àbí a kú ò níbi tá ti ń sọ̀rọ̀ ọlọ́run ibi tó ti ń ìtumọ̀ nígbà mọ́ṣẹ́ òun làkọ́kọ́ tẹ́ mẹ́rọ̀ fún mọ́ṣẹ́ wọ́n ní torí ẹ̀rọ ọba aláàbí ẹ̀yẹ rẹ̀ ó dójú ti jọ́ kìláàmà kọ́lọ́mọ́sí wa ní akéwúmọ́ lò kọ́lọ́mọ́sí wa ní akéwúmọ́ fòṣìṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àtàwáṣí bilhaq ẹni tó bá kú pèsè dẹ̀nà ọlọ́run ọba kò ní máa ti jú kò ní máa ti jú kò ní máa bẹ̀rù wípé àwọn yóò fún mi tí má ní kí máa sọ àwọn èèyàn wọn máa tèmi lóko mi àwọn èèyàn wọn máa tèmi lóko tí èsè tèmi àwọn èèyàn wọn máa yẹ̀yẹ́ mi àwọn èèyàn wọn pa mí ìrọ̀ wọn ni wọ́n ta wá aṣọ àwọn ìbìlẹ̀ hàkọ̀ yóò máa ṣe dáwà yóò sì máa lọ òdodo wọ́n mọ̀ pé ọbẹ̀ jẹ́ olùgbòtò tó dẹ̀nà ọlọ́run bí pẹ́sidẹ́ntì ń bẹ́ kalẹ̀ ó dodo wọn ọba ìlú ń bẹ́ kalẹ̀ ó sòdodo wọn ọba rẹ̀ ń bẹ́ kalẹ̀ ó dodo ẹni tí ń tọ́ tí ń bọ̀ olówó na wà kalẹ̀ ó sòdodo. nígbà míì èyí máa lọ́rọ̀ ń tó àbí mutí ọwọ́ wà ní wàásí àbí kọ́ dárúkọ rẹ̀ kọ́ wọ́n bá àdójútì wọ́n ní bẹ́ẹ̀ nìkan tó wá ṣe ń sọ ọ̀dà àdébí ọwọ́ aṣọ àmọ́ kò ní dójútì àdébí oní máa bá lọ àkọwá mi yẹ fún àánú ní kaza wa kaza ẹ̀wì ilé ẹ̀sìn wa àbá ìṣe akọrin àbá ìṣe ìṣọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ méjì àbá ìṣe ìṣiṣẹ́ ọlọ́run kì í sọ apàlà abájú ń sọ̀rọ̀ ọlọ́run kìí ṣe ní yẹ̀yẹ́ òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn àwọn ẹ̀mẹ́bí ọ̀rọ̀ nù àwọn bá wọn ní láwọlọ́lá tó ń gbà ápù sọ́lẹ́rùn tí ó bá ṣe ọlọ́run àtàwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ilẹ̀ ọlọ́run lọ́sọ́rọ̀ náà ṣe méjìlá lè bá máa rìn àwọn èèyàn bá di ẹranko lórí ilẹ̀ ọlọ́run àwọn ọkọ̀ ààrẹ ó ti dà gẹ́gẹ́ bí ajá ẹlẹ́bẹ̀rẹ̀ àwọn èèyàn máa rìn ní gbígbàtẹ́ ẹ̀nà kó bá rìn wọ́n máa wà bí ẹranko àmọ́ torí àwọn àfà tí wọ́n dákẹ́ ọlọ́nsọ anẹ́bùsọ ọlọ́nsọ anẹ́bùsọ iná ló jí ayé ọdún tí a rìn ní tó jẹ́ káyọ́ da báyìí ayé ẹnìkọ̀ọ̀kan ọlọ́pàá jọ da àti báyìí lọ àwọn ẹ̀ka mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀karùn-ún nínú qualities tá a gbọ́dọ̀ nílára ẹni tó dára àṣẹ́kọ̀ wọ́n máa jẹ́ sòórù lórí gbogbo ohun tí ń bá ń gbọ́ tọ́ọ̀bá tí ń ta àwọn èèyàn sákèèsí wọ́n wá dájú yọ wọ́n máa sọ̀rọ̀ láìdá wípé ẹ̀ kò sí gbogbo kan ló máa rí gbogbo kan ní ọ̀dá gbàgbélé lónìí ọ̀dá gbàgbélé lónìí ọ̀dá tọ́wádá wọ́n ní wọ́n mọ́ sórí burúkú gbogbo níbi ẹ̀sà gbogbo níbi ẹ̀ṣẹ̀ ọwọ́ ló ń tọ̀ wípé èyàn tọ̀ dáa ni ọwọ́ ń sọ̀rọ̀ láìdáa wọ́n ní kò sẹ́ni kájọ́ ọmọ jíṣẹ́ ọlọ́run tó wọn ní máa pariwo rẹ̀ wọ́n pe ànábì ní wèrè wọ́n ní wèrè yìí ọlọ́ni wa máa ṣe àfihàn kan ní mọ̀jìnà ọlọ́run bá ní ọ̀rẹ́ yìí ní iná máa ẹ̀bá gbé kí ó ṣe wèrè wọ́n ní ànábì ṣáàrù ni wọ́n ní akọrin ní orin nípa owó kò wá sí lóhun kà yẹn olórin ni aláàrin ànábì ọkọrin ọmọ wà bí kọ́lù ṣáàrì wọ́n kú tó pé ànábì wọ́n ní sáàrì wọ́n ní ológun ni ẹni tá àṣàfi tí ò mú ará nǹkan fi kọ́dá àṣojú wo kò ṣubú ológun ni ọlọ́wọ́n bá ní fi wálẹ̀ ìwọ èso ológun oògùn kí wọ́n gbára lé aláàlọ́ ṣe kí ni ìlọ́gbà ọlọ́wọ́n bá yẹ kúrò mọ́ ọlọ́wọ́ bá ní ìwé ànábì máa ṣe sùúrù lórí gbogbo àwọn ìgbọ́kúgbọ́ tó bá ń tẹ́kí ní tẹ́ ẹ̀bá ń gbọ́ wà jẹ́rọ mú àjọrọ̀ jẹ̀mílá kọ́lẹ̀ ìyàwó lódì àwọn tí ọba rí pé kọ ìyàwó lódì lọ́dá kọ wá jẹ́ àjọrọ̀ jẹ̀mílá ọlọ́dún jẹ̀mí tó jẹ́ odì tó pé máa ṣàdó àná wọn lọ́wọ́ kọ́lọ́ fún wọn mọ̀dà ṣọ́ọ̀tù mùsùlùmí ní Quran seventy three verse ten nínú àwọn kọ́lí ti ṣẹlẹ̀ tó mẹ́tọ́ ìfẹ́dọ̀ náà lọ́wọ́ ọba àyẹ̀kú náà lẹ́yìn náà janet kó jẹ́ èèyàn tí ara rẹ̀ balẹ̀ ẹni tó pé ìrìn mọ́ra ẹni tẹ́jọ́ rọ̀ ẹni tẹ́jọ́ rẹ̀ rọ̀ èèyàn tí èso kúròrò ọlọ́ni wọ́n bí wọ́n láwọn fún tọ́ba lọ tábí ọba lé ní tó jẹ́ òkúròrò dáìyà tó jẹ́ òkúròrò tẹ́lẹ́ríyà ó lé kápọ̀ ọba lé ní láǹfàjọmi náà ò lè ó ní lẹ́nì kankan jọ gbàdáwà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n nìkan lọ́mọ ríra rẹ̀ àmọ́ nínú àánú ọlọ́run ni pé a ní kò ṣe súnmọ́ ẹni wọ́n fẹ́ pé ìfọ́jọ́ ọlọ́run ọba yóò ní faradà yóò jẹ́ nìkan tí yóò súnmọ́ kọ́lá kẹrẹsẹ̀ òun nìkan ní ọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ ẹnu rẹ̀ na ṣe kí ni yọ́lẹ̀ yọ́mọ̀ tó dédé oníṣẹ́pẹ̀ lẹ́yà onímọ̀búyà onímọ̀yẹyẹyà ọbẹ̀kùn ìsúdọ̀ ọlọ́run ṣípẹ́lẹ́ ọbẹ̀kùn ìsúdọ̀ ọlọ́run òun yẹyẹ rẹ̀ ọlọ́run ọba fi yẹyẹ ṣé ọ̀nà sí kò ní gbọ́ ọlọ́run sọ fún àti Musa nínú àwọn fẹ́rẹ̀ lè má fẹ́rẹ̀ àwọn ọlọ́mọ ní fakúrò láàdámù káwọlẹ̀ lẹ́yìn náà ọ̀rọ̀ tọ́rọ̀ ní ẹsọ fún ọ̀rọ̀ tọ́rọ̀ ní kẹ́ńtíkì ní kẹ́ńsọ fún fẹ́rẹ̀ àwọn làánà wọ́n tẹ̀lé kẹrù àwọn yẹ́fṣà bóyá olè bẹ̀rù ọ̀nà bóyá olè gbà wá àṣẹ látọ̀dọ̀ yìí sọ́kùtọ̀ ha ayé àfọ̀jù fún ọ. ẹ̀yọ́mọ̀ yá mi wọ́n ní àfáwà Yahya ọmọ Mu'az nígbà tẹ́nì kan ka ayà yìí fún bàbá ka lọ́ba búrẹ́kù afáyàyà ibn mu'az lọ́ba búrẹ́kù nígbà wọn ka ayà yìí ayà wọn ni wọn kà fakúlá lahu qawlan layyina ọlọ́run ní musa àti haruna ọ̀dọ̀ fìrà ọ̀dọ̀ lẹ́lọ́wọ́ ẹ̀sọ́ tọ̀lẹ́pọ̀lẹ́ fún ẹjọ́ ọ̀rọ̀ yọ́ mọ̀ ẹgbàsọ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ nítorí pé ọba ni àbáyá ayábùnú mọ̀ áàrùn wọ́n wá ní kí lọ́pàá lẹ́kún ó ní tọ́pàá òun lẹ́kún nínú àyà yìí ni pé ó ní fàkọ́lẹ̀ ìláyè haza ó ní wà ọlọ́wọ́ bá haza rẹ̀ fòkúká bí mẹ́yẹ kúlẹ̀ ánàlì ìlà onígbà wọ́n wá jẹ́ pé ìwọ́lọ́wọ́ bá ọwọ́ ṣẹ̀dẹ̀ ó ṣẹ̀dẹ̀ fún ẹni tí ń pèrè lọ́lọ́run ọ̀pọ̀ ẹlẹ́tọ́ báyìí ẹni tí ń pèrè lọ́lọ́run ó ṣe dẹkùn fún pé ká sọ̀rọ̀ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ fàkẹ́wùfà rífù kókà bíman yẹkúlù àǹtẹ̀lẹ̀ ìlà ẹni tó wá mọ̀ pé ọlọ́wọ́ bá ń bẹ bóò ló ṣe wá sànù rẹ̀ bóò ni àánú rẹ̀ ṣe wá tó lọ́dọ̀ rẹ̀ nígbà tó jẹ́ pé ẹni tí ń tẹ̀lẹ̀ lọ́lọ́wọ́ bá ni wọ́n lọ́hùn tó ń sànù rẹ̀ tó jẹ́ pé tàbí ọlọ́ẹ̀tẹ̀ àwọn ìṣẹ́jọ́ lọ lọ́hùn ẹni tí ó ẹni tẹ́jẹ́ kẹfẹ́ rí tẹ́jẹ́ kẹfẹ́ rí tó pè é ní ọlọ́wọ́ ọba tó ní ana rabbukumul a'la ó lè mi ní ọlọ́wọ́ ọba ayé tó ga jù lọ ọlọ́wọ́ ọba aláwa ní kábà sọ̀rọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kábà sọ̀rọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ èyí ń fìrà áwòn nígbà náà ní kábà fìrà áwòn náà sọ̀rọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kèfè kò lè bá gbọ́ bọ́ọ̀ gbọ́ ó ti mọ̀ pé kò ní ṣe kí ni kò ní gbọ́. methodology of dawa ọlọ́run bá náà nígbà tí wọ́n sọ fún wa pé ká máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ẹni tọ́jọ́ kẹfẹ́ rí ẹni tó wá ń tí kí olùrùn tó gbọ́ lọ́gbọ́ tí lé dẹ́ta nígbà sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ aláàdínlọ́lọ́wọ́ bá ẹni kọ̀ọ̀kan wa gbogbo dáwà tá àti ma àwọn fásitì dáìyà qualities of dáì ẹni tí pípẹ̀ sọ́dọ̀ lọ́rọ̀ ọba bó ṣe gbọ́dọ̀ rí ìlà ti sọ rí kí wọ́n á lọ àwọn responsibilities àwọn iṣẹ́ ògbẹ́gbẹ́ ni ẹni tó pè rẹ̀ ní dáì ẹni tí ń pèsè sọ́dọ̀ lọ́wọ́ ọba tí ó máa ṣe kí làwọn aṣẹ́ tí ó máa ṣe ń ka akẹ́kọ̀ọ́ kan nítorí àsìkò díẹ̀ tó kù tí mo ní bẹ́ẹ̀ bá ní òun fẹ́ ti ṣe ọlọ́run òun fẹ́ pèpè tó dẹ̀nà ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ iṣẹ́ tí ọkọ̀ọ̀kọ́ máa pèpè lóbìnrin òun náà ni la ilaha illallah la ilaha illallah la ma'buda bi kọ́ máa sọ fáwọn èèyàn tí ń pè wípé ẹ má ṣe nǹkan míì ọlọ́run aláàlọ́ba tá a máa sin lónìí kan aláàlẹ́kan náà ni ọba tá a máa bẹ̀ tàbá níṣòro ẹ̀yọ́ máa ya ọdún mẹ́wàá lànàbí fi ń pèpè lọ́sibí la ilaha illallah tí wọ́n kírun lọ́dún mẹ́wàá ní mẹ́ta wọ́n ń nínú ìdílé tí mọ̀lẹ́ta ni wọ́n ń sìn òṣàkà ní jẹ́bẹ̀ wọ́n bá wọn ṣe máa wo nínú ìdílé tí òṣà ni wọ́n ń sìn wọ́n bá wọn bọ òṣà dáwọn báwọn náà ṣe sọ fún àwọn alájẹ̀bù wípé ẹ má bá wọn ṣe ẹgbẹ́ mọ́mọ́ o ọlọ́lọ́dágẹ́mọ́ tẹ́lọ́dágẹ́mọ́ jẹ́mọ́ tẹ́lọ́ Tàbí ọ̀pá wá, tàbí fún ọ ní ta wá, èyí tó ti bọ́ ta ló ní ọbọ́. Ọlọ́run ò fi ẹnu agẹmọ kò fi bọ́ lùsẹ̀mí wa, olùsẹ̀kọ́ tó lè fẹ́ fún wa, ọkọ̀ wà ń bẹ̀ ní. Ọlọ́run ní tàbí alákàlẹ́bí. Onítàbárẹ́kẹ̀ lórí, ọlọ́run bá ní títọ́ ní fún ọlọ́run, ọba tó lé pé ọwọ́ rẹ̀ ní gbogbo ń tẹ̀wọ́ wà, wọ́n wà lákùn lè ṣe yìí kọ̀dì. Ọlọ́run ní kò sí tó bá wọn kàá ẹgbẹ́tọ̀lọ́ bò nílùú ọ̀dọ̀ òun ní kẹ́sí kí ní wà tọ́bà tí bá wọ́n sọdún ajé máa ọwọ́ náà kéèkù sí náà tọ́pàá jáde kọ́ èyàn ní jáde ilẹ̀ máa torí pé ẹbọ ńlá ni ìnáwó máa yẹ sí ibi lá ọlọ́niwòye tó bá ní kàkà mí ti ń bọ́ ẹ̀tọ́ sí ọlọ́run tí ń sìn ìtọ́jú bó sìn tọ́kùtà àrọ́bà lọ́wọ́ alẹ́ ìlìjẹ́nà ọlọ́run bá ní àlìjẹ́nà dé kò ní wọ àlìjẹ́nà wọ wàmàwá wọn náà iná ọwọ́ kọlọmọ sí wọn máa náà o mọ̀hásùwò jábẹ̀l anábì ní kọlọ yemen kó lè fi dáwà anábì ní yàrá mọ̀hás ìnáka tàbí káwọn alẹ́lẹ́ kìtà àbẹ̀ àwọn tọ́bẹ̀lẹ̀ lè ṣe dáwà fún tọ́bẹ̀lẹ̀ lè ṣe dáwà fún ọ̀rọ̀ la ilaha illallah wọn sọ wà ní muhammad rasulullah nígbà náà bèèrè jíṣẹ́ ọlọ́run tàwọlídì lànà kọ̀kọ́ ayọ̀ dáì ayọ̀ almudir ayọ̀ imam wọ́n ní gbogbo dáwà tó bá fẹ́ ṣe kí

yóò bá gbogbo iṣẹ́ rẹ̀ lẹ́jẹ́ òní bá lọ́dọ̀ ọlọ́run eléyìí lákọ́kọ́ iṣẹ́ táwà ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ iṣẹ́ táwà òun náà nígbà máa kọ́ wọn bí wọ́n ṣe ń kírun ń hajj ẹlẹ́ẹ̀kẹta nínú iṣẹ́ dáríyà òun náà nígbà yóò máa kọ́ àwọn èèyàn ní ìwà rẹ̀ Kama tọ́jú òbí wa kámọ́ tọ́jú òbí wa kámọ́ tọ́jú aládọ́gbé àwọn níbọ̀ wa kama ṣe dáadáa sáwọn ọmọ ya mùsùlùmí kámọ́ ṣe dáadáa sáwọn tí è ṣe mùsùlùmí kí ni mo dúpọ̀ ayé kámọ́ ṣe dáadáa sáwọn tí è ṣe mùsùlùmí ìrẹ̀lẹ̀ fún bàbá olóró ọmọ ọmọ olóúnjẹ tó bá ń pa ọmọ ọmọ olówó tí ọba lówó tó bá rẹ̀ ó lè kí bàbá kìrìsẹ́nì ìwà kọ̀ọ̀kọ́ bẹ́ẹ̀rẹ̀ sunday ọmọ sí dada sí ọmọ ìrànlọ́wọ́ ọmọ sí sẹ́nu tó bá rẹ̀ lọ lókí tó bá ti jẹ́ lébọ̀ rẹ̀ òníwádìí ẹ̀sùn òníwádìí ẹ̀sùn tí ń sìn wípé lébọ̀ rẹ̀ ni ọmọ sí dada sí ẹni ẹ̀sùn tí ń ṣe nìkan lò ní ṣégí ní lòdì bá ṣe eléyìí ní ṣe dá ìyà inú ṣe dá ìyà òun náà ni pé yọ́ máa lé àwọn èèyàn jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí máa ń ṣokùnfà ìparun àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí máa ń ṣokùnfà ìparun especially lásìkò tá a wà yìí ìyá two thousand twenty one àwọn ẹ̀ṣẹ̀ mẹ́wàá kan bẹ tọ́jọ́ pé tó ń bá tara bọ́ ayé èèyàn bàjẹ́ ọ̀run èèyàn bàjẹ́ alákọ̀ọ́kọ́ náà ni ẹ bọ́. ẹlẹ́ẹ̀kejì tí a rí ẹbọ yẹn àwọn ọmọ secondary school wọ́n ní ìfẹ́bọ̀ àwọn ọmọ tí wọ́n bẹ ní àwọn bí àdúrò sí àwọn ọmọ court tí wọ́n wà ń bí àdúrò sí wọ́n sí ẹ̀rù tí wọ́n ti káàkiri wọn lé káwọn ọmọ mọ́ àwọn ẹ̀ẹ́dá àwọn ọmọ akọ́sẹ̀ ni wọ́n mọ̀ pé iṣẹ́ awo ni wọ́n ṣe kí ni wọ́n ṣe ẹni bá sì ti kú sínú bẹ̀rẹ̀ ṣàyíbẹ̀ ní ọwọ́ ọlọ́run iná òṣèlú jáde máa tó mọ́ gbọ́ obìnrin lọ ọkùnrin lọ bọ́yà bọ́jọ́ lẹ́kẹ́rà bá ní wọ́n bọ́ọ̀ bá gbogbo ẹni ti kẹ́kẹ̀ẹ́ fòmí tó bá ti jáde láyé ìníwà ìjẹ́nà lẹ́yìn náà ká máa kúrò nínú Islam tálà lọ ní ẹ̀sìn ní inú àwọn agbóró ńlá ni ànídájọ́ a máa pẹ̀ àwọn èèyàn àmọ́dí kìrìsẹ́ni wọ́n lọ tọ́ọ̀tì olóòrùnjẹ́ olùdókòwò òrìṣẹ́ ló ń fi lọ tọ́ọ̀tì wọ́n ní kìrìsẹ́ni ti lọ tọ́ọ̀tì láàárọ̀ Monday tóun gbẹ̀jú òníṣẹ́ àwọn tí òníṣẹ́ náà pọ̀ lọ́rùn rẹ̀ pẹ̀tẹ̀ wọ́n torí ibú torí tọ́lẹ́ jẹ́ àzínà láìmọ̀ lẹ́ẹ̀kẹta ni ẹ òun náà ni jẹ́sì tọ́lá wà nínú campus ká máa bára wa lásìkò ṣùnà ẹni bá ń ṣe ṣùnà ọlọ́wọ́ ta ló sì ọlọ́dẹ ọdẹ àrúrú àbẹ́rẹ́ onígbàbọ̀rọ̀ yóò tó wá wọlé ọlọ́run ẹni bá ọkùnrin àtọkùnrin kan máa fẹ́ra wọn àwọn orí burúkú tó gbajúmọ̀ nìyẹn tá a kọ́ lábẹ́dẹ̀ àwọn èbó àwọn géè ìwọ́n tó ń bọ́kùnrin lẹ́sẹ̀ ọjọ́kùnrin wọ́n ní àkùkọ adìẹ àti adìẹ àwọn ni wọ́n máa ń gbọ́ra wọn abo ẹran àti akọ ẹran ni wọ́n máa ń gbọ́ra wọn abo màálù àti akọ màálù wọ́n máa ń ni wọ́n máa ń múra wọn àwọn ẹranko gẹ́ abo àtakọ̀ ni wọ́n máa ń súnmọ́ra wọn àti pé ọ̀rọ̀ rẹ̀ tún burú nípa ẹranko lọ àwọn ẹranko tún ní wọ́n ti ṣe kí ni wọ́n tún àdìbáyọ̀sì jù ọ lọ wọ́n tún nílà akẹ́ ìjù ọ lọ orí wọ́n tún pé jù jẹ́ lọ àwọn ẹranko wọ́n ṣiṣẹ́ jù ọ lọ ibẹ̀ ẹranko abo ẹran àtàbò ẹran wọ́n lé wọn agbẹ́rẹ́ náà àtàkùn ẹnu rẹ̀ lọ́dọ̀ ara wọn lesbianism lesbian wọ́n pọ̀ ní gbogbo àwọn ará ìṣúṣàn rẹpẹtẹ orí búlì obìnrin àtọ́bìnrin tí wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n bára wọn lásìkò ẹmọ́dákẹ́ o torí wọ́n padà yọ wọ́n padà sunkún ọkùnrin àtọkùnrin àwọn géè ẹmọ́dákẹ́ tẹmọ́dákẹ́ tẹ̀ tí wọ́n náà rẹ̀ bá dé yọ padà kẹ̀yìn náà lẹ́yìn náà àgáàrí àwọn olórin àwọn ní music àwọn àdáwò tó wà lérí ilé ayé nìhun bí o bá ti ń gbọ́ music yóò jìnà sọ́lọ́run bí o bá ti ń gbọ́ music àṣẹ́bá ni oṣù mọ́ lẹ́yìn náà ká máa mú bó ká máa mú tí ká máa mú jọ́ ọ̀dọ́kọ̀lọ́ wa rú ọ̀pọ̀lọpọ̀ lọ ń tò síbẹ̀ tọ́pọ̀lẹ́ bá ti dàrú òwúlò fún ara rẹ máa gbogbo ìwé tọ́ka ó ti ṣòfò òwúlò fún bàbá rẹ̀ tó ṣe wàhálà lérí ẹ̀ ìyá rẹ̀ tó ṣe wàhálà lérí òun ló fún máa ń pọ̀ tó ṣàgbó lẹ́yìn pé kò kéè kéè ló ṣe kíni kéè ló dàrú lókù kọ́lọ̀ má dèrè wàrú o ẹ má wà wọn nígbó ra o ẹ pè wọ́n kẹ wọ́n máa fún wọ́n kẹ ẹ sọ fáwọn àbá wọ́n máa ṣe rúkìá fún wa wọ́n ṣàdúrà fún wa kéré wọn kọ́lọ̀ bá dàrú ká mọ̀ sí protest káàkiri kọjẹ́ pé wọ́n lọ́kọ̀ọ́kọ́ sára gbangba òun bú bíbélì òun tó pẹ̀lẹ́ gọ́ọ̀nà òun tó pẹ̀lẹ́ president ọ̀sẹ̀ ya gbangba níbi protest ìwà ni wọ́n ní bàbá rẹ̀ wà ní o lè jẹ́ ìrìn politics wọ́n jà lúrú ìwà rẹ̀ wà ní bàbá rẹ̀ wà ní àwọn tó ń jẹ̀ fún ọmọ tó ń bẹ lábúrò fún ìkàwé nínú oṣù òun bẹ lóòrùn tí wọ́n sádàá oríbú ní káwàkáwà fún sódí títì káwà ní ànígbà o olóríbú wúràwọ̀dá wa o olóríbú kú ní gọ́fẹ́ o pẹ́sidẹ́ntì wa olóríbú kú àwọn ọ̀gá wa skúù kò nígbà fún o nígbà ìṣe ni kìí ṣe solúṣà àwọn tẹ́lí wọ́n bá pé láàrin ilé ẹni kálẹ̀ jòkó pẹ̀lú wa nígbà ìbá wọn fẹ́ wọ́n lè ṣe kiri wọ́n lè sọ̀lá fún wa àníkẹ́bílẹ̀ ẹ tọ́wọ́dẹ́ máa sáwọn àpàdà yá ò nílé lọ sàtífíkẹ̀tì rẹ mọ́ ìdáyé ìlókùn tó lókí ní tẹ́lẹ̀ láti fi nínú àwọn tí láàmù tó lórí ilẹ̀ náà ni yahoo olè olè yahoo ọmọ olè ìyá ọmọ yahoo ìyá olè bàbá ọmọ yahoo bàbá olè bọ̀ kí ni mo ní bọ̀ jẹ́ máa bọ̀ torí gbogbo ẹni tó bá ṣàbòsí fún dáwọ́ tó mọ̀ nínú àlébí ní èpè tí ẹni tó bá tó bá sẹ́lẹ̀ ọ lẹ́sẹ̀ bẹ́yìn náà ha wà bẹ́yìn náà lọ ayé ìjà yọ lọ́dọ̀ ọlọ́run ní ọlọ́run fi pàṣẹ ọ padà rinṣẹ̀ débi tí ọgọ́ ọgbẹ́ bá tòdó ọ padà tẹ́lẹ̀ bí tó ní níyì ọ padà ṣogó lẹ́yìn bá tó ṣe rẹ̀ ní káàkiri ẹ̀kàwé yìí kẹ mójútẹ́kọ̀ yìí ọgbọ̀n sàtífíkẹ́tì rẹ̀ kọ́ sàdúrà kó oríṣẹ́ gidi kọ́mọgbẹ́lù òní wọ́n ní owó ṣùkùṣùkù dá wáíwáí òun náà ní ọjà yahoo kèé sọjà tẹ́yàn máa ná kèé kalẹ́ tọ́lẹ́ni tí wọ́n gbówó rẹ̀ ó ṣe pé ìbá àjẹ́kẹ́ lòrí lọ́bá sí pèlú ọ ìwọ́tọ́jẹ́ ìbọ̀hìmù èpè ìdánẹ́lẹ̀ ọ̀rọ̀ ọ́ nítorí pé òun ló làágùn ìwọ́n wọ́n ń segílé ìwọ́n wọ́n na nínú àwọn kíláàbù tó wà lórí ilẹ̀ oní ọ̀làwọ̀ obìnrin tí wọ́n ń wọ aṣọ tí ò bóra wọn ò borí wọn ò bó àyà wọn ọlọ́wọ́n bá ní wọ́n lè yẹ̀ ẹ̀yin obìnrin ẹ máa fi aṣọ ẹ máa fi ẹ máa fi kọ́fà àyà yín ọlọ́run máa tó wọn dá síbẹ̀ kó tó ní kí wọ́n kọ́fà rẹ̀ ọlọ́run máa pé tí bá sí àyà yẹn lẹ̀ wàhálà ni wọ́n máa dá ẹlẹ́sẹ̀ lè rẹ̀ ọlọ́run ọlọ́run ni ó ẹ bò ó oníyá ayọ̀ nàbí ìyá nàbí kúlẹ̀ àzùwá àjíkà sọ́fà àwọn ìyàwó rẹ̀ wọ́n bá náà ti kà àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin wọ́n ti sá ìlú mọ́mìnì ìdí ní ìnà alẹ́ yìí náà ní jàlá àbíbí ìnà tọ́lá tí jáde kúrò nínú ilé wọn ká máa wọ ìjàlbá yàwó máàm yàwó àfà yàwó ṣéhù yàwó ìgbàgbọ́ dodo chief servant mìlẹ́dọ́à ọlọ́run ní àwọn ìyàwó àwọn gbọ́dọ̀ táà bá ti máa gbòó àwọn táìmù oríṣiríṣi ní ọmọ ṣekí ni ní ọmọ ṣẹlẹ̀ títà ò ní ká kátàwágbà àwọn jáde wá wọ nẹ́ẹ̀tì ẹlòmí ọwọ nẹ́ẹ̀tì obìnrin ó jáde lábẹ́ ọkọ ọwọ nẹ́ẹ̀tì jáde àwọn àṣàdúrà àṣàdúrà aládùúgbò gbàmọ́ àwọn ní coronavirus oye ó ti sọ wá pé ti gbogbo adolus gbogbo àwọn olówó kò sí ìkẹ́kẹ́ lọ́wọ́ wọn mọ́ ẹsẹ̀ ní nínú àwọn kíláìmù tó wà lórí ilẹ̀ òun náà ni kábàárì òhò ẹja lọ lè stop rẹ̀ kábàkásì máa dá àwọn èèyàn tí wọ́n bá ń sa àwọn kíláàbù sí ká máa dá wọn lọ́wọ́ kọ́ máa tó wọn táwọn bò wọ́n tí wọ́n lọ́wọ́ dé ìyá jẹ bàbá jẹ fámìlì jẹ ọ̀rẹ́ jẹ kọ́lá ẹni tí wọ́n mọ̀ rí yóò jẹ mẹ́ kọ́lọ́mọ́sá wọn láàánú ẹni wọn bá tó mú rí kọ́lọ́mọ́sá jọ sàǹfààní fún wa ọlágbára ọlọ́wọ́n bá wa káṣì lo àwọn wọ̀tá ìlú ìlànà àwọn social media wa ẹni ká lòó láti máa fi pẹ̀pẹ̀ sójọ́ náà ọlọ́run ọba wa ṣe rí gbogbo aburú tó wà lórílẹ̀-èdè báyìí èyí tó pọ̀ jù látọ̀dọ̀ àwọn òyìnbó ló ti wá gbogbo aburú táwọn òyìnbó ń ṣe mídíà ló sún mọ́ wa àdé London rí àdé USA rí àdé Canada rí ọ̀pọ̀lọpọ̀ àdé gámúlì rí ìtí wọ́n sì ń ṣe níbẹ̀ á sì máa ṣe ń bí kò sì débẹ̀ rí nítorí kí ni nítorí pé ó ní access sí social media satellite ní sọ ìyẹ̀dọ́ lórí burúkú bóyá tv ní sọ ìyẹ̀dọ́ lórí burúkú internet ha tẹ̀sí ní sọ ìyẹ̀dọ́ lórí burúkú bí wọ́n ṣe ń lò ó fún àyọ̀dá yẹn bẹ́ẹ̀ náà ni akáwà náà lò ó fún dáadáa báwọn bá ti sọ pé ẹ máa ṣíra lẹ̀ àwọn sì máa sọ pé ẹ máa bóra ọmọ ṣe lórí fóònù rẹ̀ Facebook ó ti dá wàhálà alẹ́ lẹ́lẹ́ ayé ìpàtẹ́ gbogbo àwọn olórí lórí àti ìpàtẹ́ gbogbo àwọn olórí gbọ́ ayé kò sí ìrùrẹ́ orí búkọ̀ tẹ́ ìfẹ́ ṣe tẹ́ ìní ní títàtẹ́ ọkọ̀ lórí Facebook kò dẹ̀ sí dáadáa kátó fẹ́ ṣe nínú ẹ̀kọ́ rẹ àbí nínú ẹ̀sìn rẹ pọ̀ nílá àbájẹ́ ọkọ̀ lórí kí ni lórí Facebook àjẹ́kọ̀ Facebook yóò mọ̀ fẹ́ṣẹ̀ àdìjẹ́ tó wá ti wà lẹ́nu facebook wọ́n náà ti gbàgbé wọ́n ti fẹ́ǹsì àlìjẹ́nà tó wá tó fi ń ṣe nǹkan dáadáa tó wá tó fi ń ṣe nǹkan aburú ìbọn lọ fẹ́ǹsì rẹ̀ ó ti fẹ́ǹsì náà lọ́wọ́ àlùkò ya bẹ̀rẹ̀ ọlọ́run bá nígbàgbọ́ ní gbangba ẹ jẹ́ á lo gbogbo àwọn social media yìí ká lò ó láti máa fi text messages àti lecture tó dára wáàsí tó dára educative clip tá a lè send ká máa send ẹ̀ sáwọn èèyàn báwọn tó ń send aburú yẹn káwọn náà máa send dáadáa dáadáa yóò máa fàbúrú yẹn rẹ̀ àwọn yẹn ti di ẹlẹ́bọ ní tíù mídíà àwọn yẹn ti dọ̀rí ṣìnà látara social media àwọn yẹn ti di apààyàn látara social media kọ́lá àwọn yẹn ti di àwọn ọlọ́dún social media àwọn yẹn mutí àwọn yẹn jalè ẹ̀dá kùtùtù lọ́wọ́ bá wa irinṣẹ́ ni fóònù wa o ẹ̀mẹ́jì ara lò ó lọ́nà tó gbà mú àwọn náà ẹjẹ́ àlìyàn káfíkọ́ jẹ́ irinṣẹ́ dáwà irinṣẹ́ kí ni mo pè é dáwà táwọn fi pèpè sójọ́ ní ọlọ́wọ́n bá wa ṣe rí ẹ fóònù bó ṣe wà ìjàmà ẹlòmíì ìtọ́ wà nínú fóònù rẹ̀ tọ́mọ ti kú wáyé ìtọ́ dá ní pé kẹsì ara gbé fóònù rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú sàárè kẹjọ lọ torí bá bá ní kẹ́ tú o ètò lẹ́mọ̀ sẹ́lẹ̀ pé fáwọn ìtọ́jú ayé ìṣẹ̀lẹ̀ torí pé kọ̀rọ̀kọ̀rọ̀ ni ó ti máa ṣe ẹjọ́ mọ̀ pé ọlọ́ọ̀bá alámúlẹ̀ alámúlẹ̀ aláha yàrá ẹjọ́ ìgbàgbọ́ ọlọ́ọ̀bá rí wa o rí wa tàbá wà láàrin àwọn èèyàn tàbá dáwà ẹjọ́ bẹ̀rù ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá rí wa ní gbogbo ibi tàbá àwọn abẹ́lẹ̀ onírànú rẹ̀ fẹ́gbẹ́ra rẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlọ́ọ̀bọ̀ alágbọ́sà mẹ́ṣẹ́ wa lórí ọjọ́ ọ̀nà islam gbogbo àwọn tí a ń pè sójọ́ ọ̀nà ọlọ́mọ́sà tí wọ́n gbọ́ ọlọ́ tí wọ́n tẹ̀lé gbogbo ẹkùnlẹ̀ ẹkùnlẹ̀ ẹni kọ̀ọ̀kan wa náà ọlọ́ ń pè wá adẹ́bí ń pè wá kòrán ń pè wá àdísí ń pè wá ọlọ́mọ́sà jẹ́ gbọ́rọ̀ ọlọ́mọba aláàkọjá ilé gbọ́rọ̀ sọ́lọ̀ àtọkùnrin wa àtọbìnrin wa àtàwọn àgbà wa àtàwọn ìyá wa àtàwọn bàbá wa àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ gbogbo wa pátápátá láàyè yìí táwọn àbí ọlọ́pàá ti wá lórí rẹ̀ àtẹlẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọn ò tí mọ̀nà tí wọn ò tí rí ìmọ̀lẹ̀ Islam àbí wọ́n wà ní Islam wọ́n ṣe mọ̀nàfìsì àbí wọ́n wà ní Islam wọ́n ṣe crimes tá a kálẹ̀ yìí ọlọ́pàá sábà gbà á kúrò lẹ́nu wọn ọlọ́run ṣe gbogbo wa ní olóríire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 للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذِلَّةٌ